إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهده فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه والتابعين لهم باحسان الى يوم الدين على قدر الله سبحانه وتعالى أترى الكلام على رسول الله محمد صلى الله عليه وآله وسلم ọba tí ó fún wa ní ọjọ́ tí ní kẹrẹkẹrẹ ọjọ́ kejìlá ní oṣù ọ̀pọ̀ one thousand four hundred four twenty one twenty three ó mọ lára yìí ọdún wa ní ọmọ ọmọ ààrẹ ó mọ sẹ́yìn jẹ́ kẹ́mi lọ́wọ́ oṣù ó jẹ́ ó gbàjá gbogbo iṣẹ́ ọ̀rẹ́ káàkiri nínú oṣù ndị lọ́gbọ́dà ní wọn ya wọ́n ti fi ilé lọ́dún ní àgbàmọ́ fún wa ọ̀pọ̀ ọ̀rẹ́ yá àmì àti ká gbà á pẹ̀lú ara ká gbà á pẹ̀lú ká gbà á pẹ̀lú àpapọ̀ ọ̀dàdà ìgbà àti ní àṣàlàyé fún ara jẹ́ kí abájọ fún ìrìnlẹ̀ lọ sí ọ̀rọ̀ tó láàrin àwọn àti ní ayé àwọn òkèrè ní ẹka tó kàtí ọ̀rọ̀ létí a tún máa yà sí lóòótọ́ lẹ́yìn ní dáàbò lórí ẹ̀rọ kí n tó pàtí àwọn àwọn ọ̀nà aláàbùsọ àwọn ọ̀nà àwọn ọ̀nà àti pẹ̀lú kan ó sì yẹ ká pẹ̀lú kan torí pé nǹkan ti rí rẹ̀ ayà náà kalẹ̀ ètò ìdájúgbé ń ṣẹlẹ̀ láàárín àjọ wáyé lórí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa ń ṣẹlẹ̀ láàárín ìdúgbà àjọ ń gbé kódà ń ṣẹlẹ̀ ládùúgbò sí àdúgbò wọ́n ti já sí ọ̀ṣẹlẹ̀ ní mọ̀lẹ́bí tuntun. ìtàwọn ṣẹlẹ̀ yẹ ìdí bí ọlọ́run bá ti fi ayà yìí yanjú ìṣòro àwọn ọ̀háàbà sí nǹkan náà sọ èyí lásìkò wọn tó fi yanjú wàhálà ńlá wọn látàrí tí wọ́n gbá yà náà bọ́ bóyá àwa náà bàbá gbàgbọ́ fàdé tí ó ti ayà náà èyí tó ń fi wá ní pé ọmọ ìpàdé ọ̀rọ̀ nàádá yóò lu ayà náà fún wa láti fi sẹ́gun ìṣòro wa èyí tó ń kọ wa láti ṣàfihàn mùsùlùmí nílẹ̀ ìgbìmọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم فأنقذكم منها كذلك يبين الله ń bẹ gbogbo mẹ̀lúínà wọn náà kò wọ́n ní àlàáwò àti àlọ́kọ́jọ́ àlàáwò àti àlọ́kọ́jọ́ jù ẹnìkan ń bẹ nínú àwọn ìyàwó ní ó kọjá lára àwọn ìdílé méjèèjì níjọ́ kan ìdílé méjèèjì ọmọ ìyá ni wọ́n ìyá kan ló fún wa ọyàn kan wọ́n mú ìyá kan ló lè wọ́n dàgbà wọ́n dàgbà sí ilé ńlá ńlá ń gbòòrò nàìjíríà ìyàwó ní kẹwàá kọjá náà nílé ìjọ kan ó wá ń sọ àwọn ọ̀rọ̀ kan àbí ìrẹ́pọ̀ àti ìfẹ́ àti dáadáa sí lọ láàrin ìyà méjèèjì inú bí ìyàwó ní ẹnu ìkébo ní agolébele tó ní tó bá bóòrò ní ilé ìyá ilé ìgbèrè tó ní tó bá ó ti náà sí ọ̀ká láàrin wọn kó má sí ilé láàrin eléyìí ó bá jẹ́ sẹ́nà bá náà bẹ́ẹ̀ bọ́kọ̀ àti ìyàwó bá wá tí wọ́n bọ́ ara wọn yé bí òbí àtọ́mọ́ bá ń lọ tí wọ́n bọ́ ara wọn yé tí ò sí rúkè rúkè láàrin wọn eléyà ti lọ sí ẹ̀rù mi lọ ya fún ẹjẹ ń jà ní àá àá dájáde láàrin wọn orí eléyìí òun wọn wà inú ní ìyàwó tí náà tó bá dá ìjà rẹ̀ láàrin wọn lọ́nà wọn ó bá lọ gbé èèyàn kan dìde ó fún ara rẹ̀ kọ́ ló fi sún yín ó ń mọ́ ìsẹ́ǹtì èèyàn kan tó náà délé ìdí kí ẹ̀ ó ní lọ́ọ́ bá wọn àdílé méjèèjì yìí máa wá náà wọn lé sí ogun tó ti lọ sẹ́yìn tí wọ́n bára wọn jà lókùn tó ṣe táàmùpé ní ọmọ bọ̀ ẹ́ tó lágbára ní irú tíjọ ìdílé kejì ìdílé kejì ara wọn yé bí wọ́n ti fara wọn yẹn náà lọ pàtàkì rẹ̀ fún wọn bí wọ́n ti pera wọn bí ọjọ́ tó ń tojú bí wọ́n ti para wọn nípa nípa ti lọ lọ́dọ̀ àwọn tí wọ́n jọ náà padà láàrin wọn náà lọ bá wọn ìyàwó ní ẹ̀yìn àti àlùkò gbọ́dọ̀ ṣe papọ̀ kò dájú lórí wípé tí àwọn bàbá bá ní àwọn ọjọ́ yìí wọ́n ti mú àwọn bàbá lókun tí wọ́n pa wọ́n ńgbò sẹ́yìn àwọn ọ̀pọ̀ ó tún wá lọ sọ́dọ̀ àwọn kejì ìyàwó ó dàbí pé orí yóò pé àwọn ọ̀lẹ́jọ́ ń pè wọlé tẹ̀lé wá tọ̀ rẹ̀ lẹ́rù lẹ́rù àbàbá ńlá ọkọ̀ búrọ́dì wọ́n ń parí ẹni tẹ́lú díẹ̀ lókù wọ́n ń kó àwọn bàbá ńlá ní lẹ́rù àwọn lẹ́wọ́ àwọn ènìyàn lẹ́rù wọ́n ń parí ẹni jẹ́ ojú ọ̀rẹ́ tí wọ́n bá ní pé yẹn ọ̀rẹ́ ojú ayé ni títí wọ́n bá ní pé yẹn ẹ sára yí bíbí ẹ mọ̀ ìtàn náà ní eré o ẹ sì mọ̀ ìtàn ọmọ ìyá kẹsàn-án ìyá bójú nye bẹ́ẹ̀ nìyẹn ògùn yẹn wá padà wá lọ́tún ìdọ́sálẹ̀ yìí padà wá lọ́nà tó lágbára wọ́n lè wá bẹ̀rẹ̀ ìjà yìí débi lábí ilé wọ́n ní wọ́n lo ohun tí ò ní padà tí ẹ wọ́n dojú rẹ̀ fún tó ọ̀sáàbá wọ́n dojú rẹ̀ kọ́ra wọn débi wípé wọ́n ní táwọn pàdé ní àlẹ́fọ́lọ̀ àlẹ́fọ́lọ̀ ìbẹ̀lẹ̀ ìsìn wọ́n ti mú àyè ìjà sí tọ́láwọn olùpàdé ara wọn àgbọ́dọ̀ tẹ́lẹ̀ yìí àtẹ́yìn àlẹ́ àwọ̀ ẹ̀yí tẹ́yìn ìjìlá fẹ́ ní àlẹ́kọ́fẹ́ ìfẹ́ sọ́fà láwọn fi ń tẹ́yìn A fẹ́ràn ìyẹn kọ́bọ̀ lára yín ẹjá pàdé ní àlùfọ́rọ̀ káfí ara wa bàbá wa ní wa nípìlẹ̀ báwọn mú ní mọ̀jílẹ̀ bẹ́yìn lápá ọ̀rìn wa ní ẹmọgbogbo àwọn ọ̀rọ̀ sọkúsọ bẹ́ẹ̀ eléyìí pé torí pé ìgbà tọrọ yẹn wáyé láti gba islam ojú ìdè lábábá ńlá wọn olùdí ọgọ́rọ̀ ló kọjá yẹn islam wáyé lọ́wọ́ wáyé islam tẹ wọn ó wá sọ wọn di ọmọ ẹ̀yà onídọ́rọ̀ tó ń sọ wípé fa àbáṣà tó ń rìn ìyẹn lẹ́kìí ìwà náà fa àbáṣà tó ń rìn ìyẹn lẹ́kìí ọlọ́run fi ìdẹ̀ra lẹ́rù ìdẹ̀ra ìlànà iṣẹ́ ọlọ́run ọlọ́wọ́ ọgbà ìwọ̀ tẹ́lẹ̀ ó ti sọ wọ́n dọ́nà ẹ̀yà kan ṣoṣo wọ́n yíra wọn lálàánú ara wọn síra wọn wọ́n yíra wọn lóńgbò ìjà ara wọn síra wọn wọ́n yíra wọn nínú òwò ara wọn síra wọn. yẹ̀wù ni wọ́n bẹ́ẹ̀ dájà ńlẹ̀ ló sọ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún omi dé àbújá wáyé jẹ́ àmì ìfíà ṣé pé pé ìgbà ayé àmàkà tí ò gbé àwọn bá láyé ìpèsè ìgbà ayé àmàkà tí ò gbé àwọn bá láyé tí wọ́n fẹ́ para wọn lálùkọ́ lẹ́nà tó fẹ́ bẹ̀rẹ̀ wàá nà bá ta òkú rẹ̀ fún mi tí nà ní ti ìgbẹ́ láàrin mi ẹnì kan lọ́dọ̀ lọ́dọ̀ kan tẹ̀ wá ń dájà sí ilẹ̀ mọ́tí máa ń ṣe nìyẹn àwọn ọ̀tá ti dáhùn gbogbo ọ̀nà ni wọ́n ń gbà dẹ́yìn ìdárẹ̀yìn ìṣùnmíwú

ẹ̀rí kẹrẹ gbogbo nǹkan tó tó nǹkan ìṣòwò àti bàá ní jẹ ẹmùsùlùmí ẹwà ẹwà kẹyìn síra yín ọ̀tọ̀ wà á dé ẹ nífẹ̀ ní ara yín lórí àtàmẹ́ yóò wà ní wípé ọ̀tá ilé rẹ̀ wá mú ọmọ rẹ̀ yá ní ẹ̀sọ́ dọ̀tà ó sì máa ń rí ìyẹn títí àwọn èèyàn ní títí àwọn èèyàn tó kún ẹ̀ torí bẹ́ẹ̀ ẹjá bẹ́ẹ̀ lọ́gbẹ́ àwọn mùsùlùmí gbogbo ìsáwáwà ìfòwánà kayọmọ̀ yàtọ̀ inú tó ìdínú wa máa jọmọ̀ yàtọ̀ tó tó òun náà níta bá náà tó ti ti lò nínú wa àwọn ẹni tó bára wọn sọ̀rọ̀ gbogbo ẹni tó bá ní ya pa alùpùránù ìkẹyìn lọ́nà ẹ̀ka ti kejì tó ní ibi ogun ti súnà ní ọ̀sánlẹ̀ ti sọ̀rọ̀ wá ọ̀rọ̀ àdéhùn tẹ́lẹ̀ irú ẹni yẹn ò lè fẹ́ kí mùsùlùmí ó bí ọkàn láyé tẹ́lú gbogbo ẹni tó bá ń tẹ́lú pé vanguard ti ẹ̀ advocate ti ti ẹ̀ òun ni kó láti padà sínú òfin ẹ̀sìn ọlọ́pọ̀ba kó láti padà sínú ìlànà ìṣẹ́lá Muhammad àtẹ̀sẹ́lá ẹni ẹgbẹ́ prime tó wọ́n ti kájọ kan àmọ́ ó jábá ìjàmbá ó jábá ọlọ́pọ̀ orí náà ó jábá ọlọ́pọ̀ àwọn èèyàn olóòrùn jáfà ní pẹ̀tẹ̀ tí báwọn èèyàn létí odò oko jáfà ní jẹ́ bàbá gbẹ́ǹbalẹ̀ báwọn ọmọ ìyàwó ìyàwó oko jáfà bíbí àlómúlẹ́sìn ìlú ẹni ẹ olò ní jẹ́ kí wọ́n láti dúró láàrin mùsùlùmí gbogbo dídáàrù dídáàrù dídáàrù níran àdájá náà ní bẹ́ẹ̀kù gbogbo alábàdá ọláìná wa mùsùlùmí kò fẹ́ ká mùsùlùmí jọ gbogbo ẹni ẹ̀kọ́ ọláìná wa mùsùlùmí kò fẹ́ ká mùsùlùmí jọ sáàbà jọ kan àjọ ojú àwọn sánú wájú aláàrí ní ọsọ́tọ́ gẹ́gẹ́ bí ọba tó sì lẹ́tọ̀ kájọ́ out strategy that was like agbòmù ti ẹ̀bọ agbòmù ti bíyà tá a bá ti gbógun ti ẹ̀bọ tá na gbógun ti bíyà fàbáhà fún òmìnir ìlàtí ìyẹ̀kùnwá Bàbá tó ń rí ní ọjọ́ ìrìnlẹ́kọ̀ọ́ náà. Nígbà náà láti nígbà náà láti ló máa bínú ara wa máa nígbà náà nígbà ó tún kílẹ̀ lẹ́yìn ara wa síra wa nígbà náà láti máa láàánú ara wa lójú ṣùgbọ́n nígbà tí ẹgbọ́n bá ti múra láàárín àwọn mùsùlùmí níbi bí àgbọ̀rọ̀ àti súnà àlè ìlú wa gbọ́yé níbi tí wọ́n àtọ́ bàbá ńlá wa àwọn bàbá ńlá wa ńlẹ̀ Yorùbá jọ kìíní àná ti mùsùlùmí àgbà tí wọ́n ti ní wà ní ọlọ́run náà bá a kọlá kọlá àdábì bá a padà àdẹ́bọ̀rẹ́ bá a kọlá kọlá àdábì bá a gbẹ́kùnlá àdábì já bá a kọlá àdábì já kìtá ní ilé ẹ̀lẹ́ bá a fún muhammadu lága wòsílà ìjọ àárò àlùwàsílà ní ká tọrọ fún yẹn pẹ̀lú àdúrà tá a ṣe fún wọn sọ pé lọ́n bá a fún ní àga wòsílà tó bàbá wa bàbá wa nígbà yẹn tó bí mo ti kéré fún náà tí pé wọ́n pọ̀ wọ́n mọ̀ pé ẹ̀kọ́ ń bẹ̀ sí jẹ wọ́n pé bí yà ń jẹ́sẹ̀ àwa sì ní wá dé alẹ́kọ̀ọ́ láti máa ń tẹ̀sí alẹ́bíyà láti máa ń tẹ̀sí èyí tó jọ mẹ́fọ́ nínú ìrìn àjọ bàbá wọn yẹn nígbà táwọn tó tẹ̀lé wọn tí wọ́n pẹ́ bọ́ ní ájú làwọn ká fún wọ́n àwọn tó lọ dún ní pé àwọn ìgbà tó yẹ jẹ́ ibi tó yẹ o mẹ́rin taa a bá ń táàbà wọn lẹ̀ yóò agbara agbára ni kódà bí wọn lọ tí bá ti káwọn ní bẹ́ẹ̀ lọ́wọ́ ìrántí ìlú náà lù náà jẹun ní kù fún gbogbo ìwà ìrìn wa قل ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المؤمنون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم وأولئك فيرجفكم وتسود وجوه فأما الذين بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون بما كنتم تكفرون وأما الذين تغيرت قلوبهم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع Olúwa wa kí ti ń bọ́rọ̀ lọ tàbá òní tó ti pé lápòdí kí á wọ́n yẹ̀ sí ilẹ̀ áàmì ìtàkùn lọ́ọ̀dà حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون àwọn ènìyàn yóò gbogbo àwọn náà ní ti bá sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́ọ̀bá ti wá sí wà sásìmú bí hábẹ́lẹ̀lẹ̀ ìjẹ̀mí án àwọn ènìyàn yóò gbogbo àwọn ni wọ́n ní fi sọ̀kẹ́ tura àwọn mẹ́fà onye ya súnà náà Muhammad làwọn fẹ́ ta kújì làwọn fẹ́ tó tẹ̀lé ayé nínú sẹ́gbẹ́jẹ́ ìyẹn lágbèrè sọ̀kan bàtọ́lọ̀ kò lórí yẹn tán ó tún wá ń dojú ọ̀rọ̀ ọ̀pá ọ̀hún èlé òdodo ó ní wọ́n ti jẹ fún mi kún mẹ́ ó yẹ ká ní ní o ọmọ tó ń ayé pọ̀ a gbọ́dọ̀ rí àwọn àjọ kan nínú ẹ̀yìn ododo. yìí ọlọ́run àǹfààní rẹ̀ fún àwọn èlú àbájọ mùsùlùmí ṣe gbogbo mùsùlùmí ló wá ní gbogbo mùsùlùmí ló mọ ọ̀rọ̀ yẹn kájọ́ kan láti mọ ìtẹ́tọ̀ ṣùgbọ́n lè tọ́lọ̀ wá fẹ́ ṣàlàyé rẹ̀ yìí gbogbo mùsùlùmí kó mọ̀ ó láwọn àwọn ọ̀rọ̀ yẹn mùsùlùmí tó kù lọ tó bá ti gbogbo mùsùlùmí ó láwọn tó ti kàn wọ́n níwọ̀nba níwọ̀nba níwọ̀nba máa ṣùgbọ́n àwọn tọ́rọ yìí mọ́ yìí àwọn ìjọ ẹni láàrin àwùjọ àwọn mùsùlùmí káwọn ní oúnjẹ kí wọ́n sara gbé kí wọ́n ṣe láàrin sódà rẹ̀ wọ́n ti bóyí sí kí ni wọ́n ti وينهون wọ́n ṣe tán láti mú tó kún ọlọ́run pẹ̀lú rẹ̀ kí àwọn èèyàn tí wọ́n ti nǹkan mẹ́ta kan mú ní àwọn ìgbìmí àkọ́kọ́ káàkiri àwọn èèyàn síbi ọ̀la wọn káàkiri àwọn èèyàn síbi oríire wọn káàkiri àwọn èèyàn síbi tí wọ́n ní tẹ̀lé níwájú ọlọ́run káàkiri àwọn èèyàn ọ̀sùn tó sì láǹfààní láyé ní kí wọ́n mọ àwọn èèyàn láṣẹ dáadáa ìkẹta wọ̀yẹ̀ tí àwọn ọ̀nà ẹ̀rù wọn sọ kí wọ́n mọ hánà fún fáwọn èèyàn alimaẹ̀rù yóò di lárúbáwá máa ta àárọ̀ fà àlejò náà wà tọrọ mẹ̀rù fàǹtì ìlàwó ìjà òun nìkan lárúbáwá tó màrú fún màrú torí pé ó ti fi ti gbogbo èèyàn mọ̀ láwùjọ pé dáadáa ni tí wọ́n ti ń iṣẹ́ rí. ونبي في المعروف بمعروف وتدمي المنكر منكرا لأن قلوب الناس والمجتمع تنكره وصار منكرا عندهم أي عند أصحاب الوصول السليمة wọ́n yà wọ́n yà wọ́n yà ife ìtọ́kọ̀kọ̀ torí pé aburú nìkan yẹn ó wá di ti gbogbo èèyàn láwùjọ lára àwùjọ sílẹ̀ àtàyè wọn ti pé ẹni wọ́n kò lórí pé aburú ni ẹja ìjìnlẹ̀ sí ẹmọ́jà ṣe láwùjọ tí làákàyè àwọn èèyàn ti pé à ń tó èkì pọ́ǹtì yẹn láwùjọ tí rò náà àwọn èèyàn kò kó sára wọn gbogbo wọn jọ rí wípé á ìwà yìí kìí ṣe wà rí wọn torí ẹni tó ń kéèké ní àlùmọ́jà so àwọn ìjọ wọ̀nyí àwọn gbọ́dọ̀ gbìyànjú wọ́n gbọ́dọ̀ gbìyànjú ẹ̀ kó já sí mẹ́tẹ̀ẹ̀ta ìwé mú lọ́wọ́ ìmọ̀ ń pè àwọn èèyàn lọ sí bí oore ìmọ̀ ń pàwọn èèyàn láti ẹ̀ dáadáa àti ìmọ̀ ọ̀wọ̀ àbàjẹ́ fáwọn èèyàn sẹ́wá wọ̀nyí wọn náà ìkàwé mọ́tòlùmọ́tòlù wọn náà ìkàwé mọ́tòlùmọ́tòlù irú àwọn ẹni bẹ́ẹ̀ làwọn ẹni tí wọ́n ti jèrè láwọn ẹni tí wọ́n là níwájú ọlọ́run torí pé òfin ti ẹlẹ́ni ọlọ́run bá àwọn àwọn pé tí wọ́n ń ìjọ tí ló tẹ̀mí ayé tí wọ́n ti fi ń kọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nǹkan mẹ́ta ni kí ni lọ́nà sọ nínú ẹ̀sìn fún wa kí ni kí àdájì sọ fún wa nínú ẹ̀sìn kí làwọn sàhábà alùpùrù lùlù lẹ́nu ọ̀bọ́dà àwọn ìjọ apá òun sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ló fi máa pa àwọn èèyàn lẹ́sìn bí máa ti ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn yóò máa mú ìtọ́ka rẹ̀ wá nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba yóò sì máa tú bánàtì náà ti tú yóò sì máa tú bí àwọn sábà náà ti gbọ́yé apá òdodo níbi ẹ̀sìn lẹ́sìn tó ń pé súnà ló fi mú ṣàlàyé fáwọn èèyàn ó ń bí ìfẹ́ àwọn ìfẹ́mi àwọn ó ń bí ìfẹ́ súnà ló ń fẹ́mi àwọn èèyàn ó sì ń bí ìkórìíra ìdílé ẹ̀sẹ̀ tó ń àwọn èèyàn

àwọn tí wọ́n súnmọ́ dáadáa wọ́n mọ̀ wípé kọ̀ọ̀kọ́ rẹ̀ gbangba rẹ̀ in tó ń ṣe ní wà ìta lòun náà ṣe kìí sáwọn apá tó tẹnu parí ẹgbọ́ inú wa rọ̀ òun náà tún lò irú àwọn afẹ́rú bẹ́ẹ̀ wà ulaika humul muflihun àwọn lẹ́ni ọ̀la àwọn lẹ́ni tí wọ́n ti jèrè àwọn ìsìláàmù ń ká lẹ́nu wọn gbogbo àfáà tó ní náà tí ò bá yòówó àìgbọ́rọ̀ sí lẹ́nu ẹ̀ bèlè tẹ tí ò tiẹ̀ nímọ̀ rárá kí ló fẹ́ wò alẹ́ tó bá nímọ̀ tẹ́ ìmọ̀ kùránù yé ìmọ̀ yé ìmọ̀ àwọn sẹ́láàpù yé ìmọ̀ bòló

ìkẹ́kọ̀ọ́ náà ti fi yé yẹn lákòókò jùlọ òǹtítọ́ ìdòwò yẹn kí àtúndà owó tí máa lò ó bí yé sòrò ń dé bá dúró wàhálà máa yé dé bá ìlú àwọn irú àwọn ẹni yẹn tó gbé dára lọ́wọ́ tó báwọn kò sínú ìlú dáhẹ̀wà kánà lé o kò sínú àṣà ìlú dáhẹ̀wà sínú dáhùn ọkùnrin lọ́wọ́ yìí kánà sọ̀rọ̀ àṣà kánà báwọn èèyàn ṣùgbọ́n kánà òdodo ọ̀rọ̀ mọ́lẹ̀ fáwọn èèyàn pẹ̀lú àlàyé gbogbo ẹni bá ti ń kéde lé ṣàlàyé rẹ̀ yóò máa balẹ̀ òkúri tó fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn àti torí àwọn ọ̀sẹ̀ tí ò fẹ́ wọn ó kórìíra wọn irú ẹni bẹ́ẹ̀ ò tọ́ sí dáhẹ̀wà sílẹ̀ àbójú olójú ẹ̀dá

oníjẹun bí ìgbẹ́ ìmọ̀ tẹ́wù títí ẹ̀ àti bí àdámẹ̀ rẹ̀ ṣe kóra ìjókòó lé tẹ́wù mọ ọ̀rọ̀ mẹ́lẹ́kọ̀ọ́ tó ní wọ́n bá ti ní kápọ̀rọ̀ ọlọ́run kó bì mẹ́yìn ẹlòmí ń dẹ́nu wọn kó fi tẹ́ ministry of education kò lè tẹ́lẹ̀ wù bẹ̀ tó bá jẹ́ wọ́n bí islamic aspect of the knowledge arabic aspect of education kó wọ́n bójú ìdábọ́lọ̀ ń dá kó lọ sí hash boy kò jẹ sẹ́ńgbẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ àbí tó lọ sí àwọn ará mẹ́mbàtì ẹmbàtì sàúdì ẹmbàtì kọ́tọ́bù ní ìyẹ́mẹ̀ ní lébíà ní Egypt ní Syria ní ọmọ sí sẹ́ńgbẹ̀ títí ọ́fíìsì ló yẹ gbogbo kó wá ló wá bẹ́ẹ̀ sí gbé máìkì kì í ṣe wá sílé ní sọ́mà pàdé rẹ̀ ò bá lẹ̀ kó kí n tó bàjẹ́ ìlú tó tù sí lọ gbogbo ẹni tí o bá ti ní self control tí o ní ìlú báyìí náà kò wà self control kò wà mọ̀ngọ́jù náà tí o lè rí ìbínú kó gbé ìlú ìbínú mi tó sí ìbínú tó bá rí yẹn náà ló fi máa ṣe wá àti tí o máa bú àwọn èkó máa láyé wọn èyí tí ìkọ́ ìtòlè ṣe wá àti. gbogbo ilé ìyá fún tara wá jí ni kò sẹ́ni tó pé àtúnra wá sí káfíń ní ìlú lẹ́yìn ni mo ọ́rọ́ ọ̀rọ̀ wípé wà láàtẹ̀kúnú kalẹ̀ ní ìlẹ̀ta pàwọ̀ ọ̀rọ̀ واختلفوا من بعد ما جاءهم كالذين تفرقوا واختلفوا كجد يعلم في وفر عليا الإله واختلفوا في وفر من بعد ما جاءهم البينات من بعد ما جاءهم البينات مبرواه قرآن لي إليه أمير wọ́n bẹ̀rẹ̀ sí ń bára wọn ti wọ́n ń bára wọn jà lẹ́yìn ìjà kí àlàyé ọ̀rọ̀ ọlọ́run ti wá dé bá wọn àlàyé ọ̀rọ̀ ọlọ́run tó ní kí wọ́n sọ̀rọ̀ fáwọn èèyàn kí wọ́n pe àwọn èèyàn lọ síbi ọ̀dà kí wọ́n lé àwọn èèyàn wọn kí wọ́n pa àwọn èèyàn lọ síbi ìwà kí wọ́n lé àwọn èèyàn níbi àwọn kan ti kọjá lọ bá àwọn ìjọ tí wọ́n rí bẹ́ẹ̀ olóògbé ẹ̀sìn ọ̀rọ̀ olóògbé ẹ̀sìn ọ̀rọ̀ wọn tí wọ́n wọ́n mọ̀ tí wọ́n bó sì ṣùgbọ́n pé àárín ní ìjáwó wọ́n tún bára wọn jà lórí ẹ̀ ẹ má wà irú àwọn ọmọ wọn ní ọgá ìlú ni wọn ìyà tó tóbi ó máa jẹ́ fún ọlọ́run ju àlùkò yára ọlọ́run bínú sí wọn lọ́jọ́ wo ni yàwó mẹ́tẹ̀lẹ̀ yàwó ojú oòrùn wàtẹ́kùwàtò ojú lọ́jọ́ lójú àwọn kan ó tún gbòòrò bẹ́ẹ̀ ni ojú àwọn kan ó dúdú kìràkìrà yàwó mẹ́tẹ̀lẹ̀ yàwó ojú oòrùn lọ́jọ́ tó dá sí wípé ọjọ́ tí ìyà tó lè ìyà tó tó yóò máa jẹ́ káwọn tí wọ́n ń bẹ tó jẹ́ dára ẹ̀sìn nínú ẹ̀sìn wọn nínú òfin ẹ̀sìn wọn tí wọ́n á dojú lẹ̀ tó wọ́n á ti tó pàǹpàní bára wọn ṣe èyí tó yẹ kí wọ́n fi tójú kó dá wà ní ìfẹ́mi ìwọ̀n wọn wọ́n bára wọn jà ní wọ́n bára wọn ṣe pàǹpàní lórí rọ́ lórí ìfẹ́ adé lásán lórí ìfẹ́ tó lásán irú àwọn ẹni wọ̀nyẹn ìyá ńlá òjẹ́ ni wọ́n lè gbà òkè yá náà lọ́jọ́ tó dájú pé ojú àwọn kan yóò kún fún gbọ́ọ̀rọ̀ bí ọ̀gá ojú àwọn kan sì dúró bíríun bíríun bí òkùnkùn ooru فأما الذين وجدت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون

lábẹ́ ìsìláàmù náà fún wókó ń kó mọ́ ládà lẹ́bí fọ̀wọ́n kó lọ ẹ̀dá ẹ̀dọ̀ bí máa ń jẹ́ ní ó yẹ ẹ máa kọ́wọ́ nínú ìyà pẹ̀lú àti ìrìjẹ́ ẹgbẹ́lẹ́ ayé ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìpè ní tẹ̀lú ilé ayé ń kọ pẹ̀lú àìdúnmúre tẹ̀ ìyàtọ̀ náà ìjọba jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyẹn. ilé àtẹ̀mí ní pọ́nmẹ́lẹ́ àti tí èpè ní lábẹ́ ìsìlámù ìjọba jẹ́ àwọn ìyẹn lọ́dọ̀ tí ó máa dúdú lójú àtìyára. wà á mú lẹ́bí lẹ́bẹ̀ yẹn wọ́n فَإِنِّي رَحْمَةٍ لَّعَلِمُ فِيهَا خَالِدٌ وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها Àmáhùn tó bá ti kó ti wọ́n fún fún wọn, fàtíwọ́n ti lá inú ìyàrá ọlọ́run ó máa wà, inú ìkẹ̀ ọlọ́run ó máa wà, ó ń bí àwọn ọ̀rọ̀ wọ́n tẹ mẹ́rọ nínú ìbẹ̀rẹ̀ ọlọ́run ní wọ́n ti gbélé nínú ìbẹ̀rẹ̀ ọlọ́run ní wọ́n ní jáde kó ní ìbẹ̀rẹ̀ láéláé kí n ka áàrùn mọ́ọ̀lì na fún ومن الله يريد ظلما للعالمين الوعي إليه آيات الله ìyẹn ni tí dáwọn àmì ọlọ́run fún ìyẹn làwọn òfin ọlọ́run fún ìyẹn làwọn àdájọ́ sí ọlọ́run fún nàtúwọ́nà ẹlẹ́yìnkà lórí ọkọ̀ táwọn ọlọ́run ń ta sétí wà ní pẹ̀lú òdodo à ń ta fún wa ní Muhammad pẹ̀lú òótọ́ gbàmúgbà ṣàlàyé rẹ̀ fáwọn àlùmọ̀ rẹ̀ dòó kò fi kọ́ wọn. وما الله يريد ظلما للعالمين وما الله يريد ظلما للعالمين ọlọ́wọ́ ìgbòrò ó ti àrùn sí fáwọn aráyé kí ni tọ́wọ́ ọgbọ́n pàbò ti ṣe káwọn má padà kúwájú ọlọ́run ló jẹ́ àṣeyá náà bọ́mọ̀ ọmọ bá tọ́ sí náà wọ́n wọ̀ náà bó tọ́ sí yà wọ́n jẹ́ yà bó tán sí yá àbùkù bó tán sí yá àdúrà bó tán sí yá ẹ̀ẹ́sà ìlú eléwo ọlọ́ọ̀dọ́ mi wọ́n ti ẹjọ́ bá ti padà sọ́dọ̀ ọdún òjò àti ìyára jíjẹ tó bá ti ilé ayé bẹ́ẹ̀ tó bá lórí ayé sí tó bá lẹ́yìn tí ó wà ìjẹ́ náà ọlọ́run kó wọ̀ ní ọlọ́run ọba ọlọ́run tó sàbò sí ti kí lọ́lọ́run fẹ́ sàbò sí fún wa mú wà ní ọlá ìlà ìsàmáà وإلى الله ترجع الأمور ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور ترجع kí ló máa fẹ́ ṣe àbòsí fún wa fún kí ló fẹ́ ṣe àbòsí fún ọmọ aráyé fún gbogbo tí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ méjèèjì àti tí ń bẹ nínú ilẹ̀ méjèèjì àti tí ń bẹ lálàfo lọ́lọ́pọ̀ ọ̀ka lálàfo ilẹ̀pọ̀ ọ̀ka tọ́lọ̀ ọ̀ka ni wáyé ìlànà lọ́rùn ìfúnrù yára ìlẹ̀ wàyí ìlànà lọ́rùn ìfúnrù yára ìlẹ̀ ọ̀dọ̀ ọlọ́run gbogbo àlámẹ̀ yóò tẹ̀lé padà sí ọ̀dọ̀ ọlọ́run gbogbo lọ́ọ̀ padà sí ibo ni gbogbo àlámà ní ìtẹ̀wá àti bẹ̀rẹ̀ àlámà ní gbogbo ayé àtàárín ní gbogbo àlámà ní gbogbo ayé àti parí rẹ̀ òpin rẹ̀ tálẹ̀ tó dáadẹ̀ tálẹ̀ tó ní mọ̀ǹpa rẹ̀ tálẹ̀ tó fẹ́lẹ̀ àlékọ̀ǹkọ̀ tẹ́lẹ̀ gbọ́dọ̀ ọba kan tó bá jẹ́ gbogbo àlámà ní pátá tó parí gbọ́dọ̀ tó padà tọ́jọ́ ọlọ́run gbogbo ń tẹ̀ ń pàmàrà yín lọ́wọ́ lóde ayé tẹ́ẹ̀ tó ilẹ̀ kóra ní mímọ́ tí ẹ fún ara yín ẹ pàdé wá ju ọlọ́run gbogbo onígbàgbọ́ ọlọ́run tó sàlàyé àlámà ní inú ibi ìlànà tí lé ní pẹ̀lú ọgbọ̀n ọlọ́run ọba jẹ́ ìgbà tó wípé a máa fi àdàgbà ọ̀rọ̀ kan káwọ́ kí ni àwọn ẹ̀kọ́ kan àyà 102 dé 109 ẹni pé wọ́n rúkú láti bẹ̀rẹ̀ láti bí i yára lẹ̀ ní àmà ìsáfọ̀ wọn àsáfọ̀ tó fàájẹ́ wà láti mùtún ní ilẹ̀ wà láti mùsùlùmùn bí àyà 109 láti stop lẹ́ni kí làwọn ẹ̀kọ́ àwọn àǹfààní kàlẹ̀ múnú ẹ̀ àkọ́kọ́ أن علم التقوى يؤدي إلى الموت إلى الكفر أروي inu ayà yàwó lẹ́bí na ààrùn takùnwà fàkọ̀tù kọ́kí wà mutum na ilẹ̀ wà áàrùn musulmùn o ní pé ẹ̀yẹ ọba ìmọ̀ mú yẹ̀kẹ́yàn kú lórí wà kèfèrí ni torí pé kèfèrí àti mọ́nà lè dúró papọ̀ gbogbo ẹni tí ti níbẹ̀rù ọlọrọ kò lè ẹni ní ẹni tí bá

أن الاعتصام بحبل الله جميعا هو الطريق الوحيد إلى وحدة كلمة أهل الإسلام لا غير ó ní pé ìdìmọ́ fi ọlọ́run ọba gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ ní bá ti pọ̀ tó lẹ́yà bá ti pọ̀ tó lédè bá ti pọ̀ lórílẹ̀-èdè bá ti pọ̀ tó láwọ̀ táwọn ọ̀rọ̀ táwọn ọ̀gá àwọn wáyà tó tira wa kájọ ìdìmọ́ fi ọlọ́run ọba nìkan ó ní ọ̀nà tó tó tó tó lè jẹ́ àpọ̀ kan iṣẹ́ mi wá fi lè kò láyé kéèké pé mùsùlùmí wà ní kò lórí ẹmùsùlùmí lókù ìkópa mùsùlùmí pọ́lítì ìlówó nínú ìlówó mùsùlùmí gbogbo àwọn tó kù láwùjọ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá wò àtìkú ti ní ìjìnà ní tó lè mẹ́nu wá kò oníkùú wá padà sínú òfin ọlọ́run haúsá ni yorùbá ni ibo ni tí mùsùlùmí ni ọ lágbára ni aláwọ̀ tuntun ni èbó ni tó sì níyàn olówó ni tálíkà ni àgbà ni ọmọdé ni ọkùnrin ni obìnrin ni olórí ni ẹlẹ́mù ni aráàlú ni ìjọba ni táà bá ti fi papọ̀ táàlù padà sí òfin ọlọ́run ẹni ọmọ mùsùlùmí ó sọ̀kan kò ní sọ̀tà láàrin wa náà àmọ́ tí táwọn tó bá ní polongo tó òfin ọlọ́run ní já padà sí ẹjá ló láàrin ara wa bẹ̀rẹ̀ láti ìtàn ọ̀sìn táwọn ọmọ ọgbẹ́ tẹ́ àwọn òṣìṣẹ́ tẹ́ india ò ní lọ bẹ́ irú àwọn ẹ̀kẹ̀yìn jẹ́ kí ìṣọ̀kan mùsùlùmí ṣe é sùn so ẹni tí ó mọ ẹjẹ́ ọ̀tá ìṣọ̀kan mùsùlùmí èèyàn méjì ni ẹlẹ́gbọ́ mùsùlùmí àtòbídíà mùsùlùmí àpá oníbíbíà bàbá ẹlẹ́gbọ́ àwọn ohun òní jẹ́kẹ́ mùsùlùmí ó pò àwọn ni wọ́n dà ní mùsùlùmí tí wọ́n bá ní túmbá tí wọ́n fẹ́ mọ́ rẹ̀ tí wọ́n polówó ẹ̀rọ mọ́ tí wọ́n mọ́ láwọn olùsẹ́mọ́ àbáwọn ẹni ọmọ tó fi bídíà ẹlẹ̀ bídíà mọ́lìdì ni bídíà ìdọ́rọ̀yà ni bídíà sífì ni bídíà ọ̀rọ̀ bídíà gbogbo àwọn bídíà bídíà òbídà wọn yẹn tó máa lè gbé jùlẹ̀ tí wájú padà sínú christian islam islam tó mọ́ tó sọ́nà ọjọ́ fi jíṣẹ́ gbogbo aráyé ẹ̀ẹ́dìtẹ̀nu ó sọ̀kan tí ìgbọ́ra ẹni ìgbà náà wáyé lábára ìjọmọ̀ ẹ̀dẹ́ ìsira ẹni in tí ó dùn sọ tí ó dùn yẹn jù ní ọ̀pọ̀lẹ́kẹta أن الكتاب والسنة نعمة إلهية لتأليف قلوب المتخاصمين وبها تعقل القوة أخلاقية لا قبلية ولا وطنية ولا عنصرية ولا قومية ولذلك القرآن الكريم عن سنة محمد صلى الله عليه وسلم رأى مرة تضيف تعبان له تعبان له olórí lẹ́kí ọkà wọn mùsùlùmí yóò ṣọ̀kan olóòlè mú kí àwọn sáàmùbára wa jà ká ìjà wa torí bá jùmọ̀ mẹ́ra wa kí láwọn tí wà ní mọ́ra wa ẹ̀gbọ́n tó náà sọnù wáyà yìí ẹ̀gbọ́n àdìsá náà lè bí ẹ̀mẹ́jà mọ́ ara wọn kálukú wà lẹ̀ ẹ̀ ní ń sọ yìí ọlọ́run sọ ọlọ́run sọ á ah, mi ìmọ̀ hadith na sàkó wa yàrá ìlú sọ anábì ní ìkúdà ẹ̀rọ ní ìdílé àbáyé báyìí ó sì ní àlàáfíà á ti bá fún àjẹ́ ìlànà ìjà ó bá parí tó bá ìgbé fún ọdún bí tí mo ti tẹ̀ ọ́ kò mi màtá fún àtúntà náà yóò fẹ́ rẹ̀ sẹ́nu ìsòyí nínú ìgbàlá fún mi jẹ̀bi rẹ̀ orí jì sọ̀rọ̀ bàtà bàbá fẹ́ di ọmọ ìyá tààrà ọmọ kéèké ìjọmọ̀ ìlú kan láti lè parí ìjà wa tí ọmọ náà tó lékè ìjà ní ìjà tí wọ́n mọ̀ para wọn sọmọ ìlú ìjà ni kan ìjà ìbára wọn jà ni ìbára wọn jà ni kódà ní ìdílé kan kódà ọmọ ọmọ bàbá kan ọmọ ìyá kan bàbá òkè ẹ̀fẹ́ ìjà wọn nìkan lọ mẹ́ta lọ ọmọ ẹ̀mí tí yàtú pé kèé ṣe àtẹpapọ̀ àbí ìbánisán pẹ̀jẹ̀ ìbánisán fọ́mọ̀ olùkọ́ni wá ìbánisán fọ́mọ̀ orílẹ̀-èdè kẹni wá òun kọ́lé sọ wáyé lọ́kàn ìbánisán mọ̀ ẹ̀yà ẹ̀sìn èyí bá ń gbọ́yé láti mú omi ìṣẹ̀lẹ̀ ru omi ìṣẹ̀lẹ̀ ru Qur'an omi ìṣẹ̀lẹ̀ ru súnà ẹ̀hẹ́n tábàdàgbọ́ yé bẹ́ẹ̀ wọ́n wáyé ọ̀rọ̀ fi sáà bá ọ̀rọ̀ ọ̀rọ̀ fi yẹn الأنبياء الله تعالى متضمنة في ابتداء شرائعه وأحكامه إلى تطيرها هنا فقط أقول olùgbé ìmọ̀nà ọlọ́run ọba jẹ́lẹ̀ wàhálà ibi tí ó kó ti tó sọ́dọ̀ sí ó sọ́dọ̀ sí ní káàkiri lófin ẹ̀sìn ẹ̀ káàkiri ní ìdájọ́ ẹ̀ kò síbò ní gbogbo ẹni bá fẹ́ di ìjẹ́ ìjẹ́ ẹni bá fẹ́ di ìjẹ́ ìjẹ́ kò fẹ́ ẹni tọ́nà tó mọ́nà tí ò ní sínà òfin ẹ̀sẹ̀ ọlọ́run tẹ̀lé láàrin ìwà ìyàwó rẹ láàrin ìwà ọmọ rẹ láàrin ìwà rẹ ọmọọṣẹ́ rẹ tẹ̀lófin ọlọ́run aláwo torí pé ìtẹ̀lé lánàá ṣàìtàn ìṣìnà ní mọ́tẹ̀lé pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí òfin lórí

أمانة العلماء الربانيين فليست لأعراض الناس onígbé ìpèpè ìsìláàmù òótọ́ tọ́ọ̀tì àwọn àfá àtọ́lọ́wọ́ bá ní yẹ ní pé nǹkan ní ọlọ́run tọ́lọ̀ ti pa lọ́dọ̀ àwọn àfá yìí wà sí gidi tí ó ti àwọn ìlànfààní tí ó sàwọn èèyàn tí kò rí wa tí wọ́n wù tẹ́lọ̀ ọlọ́run ọgbà àwọn èèyàn tí àwọn ọ̀rọ̀ lórí wa tó ń bẹ lórí ẹ̀

ọlọ́wọ́ gbé dáwà ráwọn èèyàn àwùjọ wa ló bàjẹ́ tó bá ti káwọn tó wá sí àbá wá wá sí oúnjẹ táwọn wá rà táwọn wá rà jẹ lẹ́bàá ti àkọ́mú wà ní wà tó parí wà sí tán orí wọn bá lé fún òkú béèrè orí ayé látara sí

fún àtàwọn ọmọ wa ti wá àti ìgbà tó bá bọ́ bá tìbò fún òṣìṣẹ́ ọwọ́ ti ẹ̀rọ sọ fún wọn ẹ̀yìn tí a fẹ́ gbọ́ wà jẹ́ ní ìlú àkóbá ìgbà ara yìí sí kí ló dé àpá tó fẹ́ lọ bíjọ́ ìjọ mi náà tí n bá da nílé àwọn wà tó sì jẹ́ nìyẹn أن القيام بالأمر بالمعروف والنهي المنكر وعقل الصلاة وبضدهما تتحقق الشقاوة والنجم. قل يقول كم تفعل هذا الجو kápọ̀ àgbúfàmù èèyàn ìpìlẹ̀ ọ̀nà àwọn nìyẹn kárí táwọn èèyàn máa ń ṣe ní ti dáadáa láwùjọ káyì kọ́rìjì àwọn èèyàn kámọ́ ilé ìjà àwọn èèyàn kápẹ́ wọn ló ní ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ládàtàrà ní bẹ̀rẹ̀ ládàtàrà wà ní bẹ̀rẹ̀ àwọn tí ò ti dá níwà láwùjọ bẹ̀rẹ̀ láti ìwà ẹ̀kọ́ ìwà kékeré ìwà bíbí àti wájú ìwà ìṣúná ìwà olè jíjà ìjẹ ìyàwó ìyàwó

ọmọ ilé ìdíje náà di ọ̀gá nígboro ọmọ ìnàmí báyìí bá pàdé gbogbo máa hàn ní tú ọ̀rẹ́ lè mọ̀ ọ̀gá ní dàpọ̀ ilé òkú jù mí lọ àmọ́ má di àwọn ọ̀rẹ́ òkú mi gbogbo rẹ̀ bẹ́ẹ̀ ṣe dí rí gbogbo ti láwùjọ àwọn ọ̀sán yìí láwùjọ mojú ti là lẹ́ni ọmọ sẹ́kọ́ndì skul yàwó yàwó yóò di ọkọ̀ wájú skul nígbà tó dá tí ń gba sáláàdì kan sáláàdì ẹ̀kọ́ tí yó tí lọ̀gá tí ó tẹ̀ sí mọ́ níjọba bá ti fi ìpàtẹ dáadáa rẹ̀ láwùjọ tá àpàtẹ dáadáa a sì ń rí aburú bá ọmọ gbogbo àwọn kalẹ̀ orí ti ara láwùjọ orí lẹ̀ ọlọ́mọ ti bẹ́ẹ̀

ó gbà wípé òjìlé àwọn báwọn bá ilé sóòrò yẹn ní kọ́lọ̀ fẹ́ ṣe òrò yẹn ó ti fáwọn mùsùlùmí lágbàgbé lọ́wọ́ kan tó wákàtí márùn ó gbà pé wòlíì dáhùn ti kọ̀ ní kọ́ rẹ̀ tó ti kú yẹn láwọn bá ti fi sàárè rẹ̀ ẹni tí wọ́n bá ilé jókòó bẹ̀ tó tọrọ ọmọ yóò rọ mọ́ ẹni wọ́n mú òṣèlú tí òjì tẹ́lọ́ tó bá níbẹ̀ tó bá lọ tọrọ bẹ̀ yóò rí ẹlẹ́bọ̀lù náà irú àwọn ìyapa ẹni yẹn tí ń ṣẹlẹ̀ láàrin àlùmọ̀ bẹ́ẹ̀ bá ń pè lórí irú ẹni yóò kàn tó tóbi wájú ọlọ́run yóò tó wájú ọlọ́run tó ti mùsùlùmí ń gbé káàkiri tí ń gbé ó bá ti rí ẹ̀sẹ̀ tó wà tó kú báyìí a ní kéwèé bá lọ́rùn gbogbo tiẹ̀ kò sí mùsùlùmí kan ọ̀rọ̀ tiẹ̀ o wà tàbá ìdíjọ́ mùsùlùmí ní kí ni a bá wà ìjọ wa mùsùlùmí wá dà à ń gẹ́gẹ́ bí láwọn ènìyàn ṣe wá fún ìròrí àfẹ̀kìríyà ó lè fa ìyàtọ̀ tó bí wájú jẹ́ ìjú lè kó ju wọn tuntun òun ni wípé wọn ní àjọpọ̀ tó ní àlàáfíà almanhaj ìlànà tí wọn fi ń ṣe ẹ̀sìn náà sì ní àlàáfíà kí wọn tó fi ayé rẹ̀ wọn dúró tuntun lórí súnà wọn dúró tuntun lórí ẹ̀sìn tí àwọn ọba ti fi ti lọ lórí ẹ̀sìn táwọn olóòrùn ti fi lọ lórí ẹ̀sìn tí gbogbo àwọn ọba ti fi lọ tọ́nà ọba ti sọ gbogbo ọba ìjẹ́ ìwọ́n látàyé orí ẹ̀sìn yẹn lòun náà ń bẹ́sẹ̀ lójú àti àná kò ní mọ̀nyà ọlọ́run ojú rẹ̀ sì ní dúdú funfun lójú tí ó rí láàrin àwọn èèyàn ìdàkejì ẹ̀wẹ̀ gbogbo ẹni bá ti wí pé ohun tó gbé lọ́wọ́ kó tó fi láyé lẹ̀ ìwà ẹ̀bọ níwájú péré ìwà bíbí àárín ojú tí ó dúdú ni o yóò dúdú ni yóò kùnkùn òun ló pàdé àgbà àpá òkú kan tẹ̀ fún ìlú àwọn sábà àgbà àpá òkú kan tẹ̀ fún ìlú nínú àwọn sábà náà Muhammad òun náà ni abúlé ọmọ àtọ̀hàbí ìjẹ́jú abdullahi abdullahi abdullahi abdullahi abdullahi lẹ́yìn sọ wípé ìgbà tọ́lọ̀ ní wà á nà lẹ́bí nà wọ́tẹ̀ tùdú wọn àwọn àwọn tó sáà ìwọ̀n tó fi kún

ẹ̀rù àwọn kan mùsùlùmí babaláwọn tí wọn là ń sọ yìí náà wọn fi bí àwọn yẹn àwọn ọmọ ń tàpá ní lórí o lórí kọ́pù tí bá ń tó lọ òkú <laughs> sẹ́kátà kan bẹ́ẹ̀ ní súnà ní ìjọba dúró gbà wọn bídí àwọn bídí àwọn bídí àwọn bídí àwọn ọjọ́ kẹta ọlọ́jọ́ kan ọlọ́jọ́ mẹ́jọ ọjọ́ ìgbà tí bá tó ń gbogbo ẹni bá kú lórí ẹ̀ nígbà bá irú àwọn lójú wọn dúró já sí àmì bàbá àbá àbẹ̀mọ́mù oníwàásí gbogbo ojú mọ́lẹ̀ dúdú ẹ̀já tún bá kò mùsùlùmí pé wọn wa àti káta àfikún ẹ̀wọ̀n ẹ̀já tají ojú amọ́ dúró já sí àmì káde wà ní ojú ìrọ̀ òkú ọlọ́run dákun a jáde tún bá láti نعم àwọn ẹ̀kọ́ أو torí múnú وعلى ذكر tí في الجنة لوجود بيضة أو لوجود lùkùlù دليل على أن عدم ذكره بالنسبة لوجود صوت أسود في النار عبارة على أنه ليس كل بدعة يخرج بها صاحبها في النار إلا إذا كانت بدعة مكفرة màtí aláàpáà wọn tààrà tó so tó fún wọn bá dúdú ọlọ́gbọ́mọ̀ bí wọ́n lè rò wípé èé tẹ́tẹ́ tó wá ya lẹ́yìn ìgbà ya ẹwà wò pẹ̀lú ní jẹ́ òun níbi táwọn wà wọ́n wà ní òkè kò ìmọ̀dé ìtẹ́gbére fún àwọn tó wọ́n dúdú tó tó ẹ̀rí ìyẹn gbogbo bíbí àti òbá jẹ́ bíbí àti omi òkú òun ìsìlámù ní ìyẹn bá kú lè lórí bọ́lá ọmọ adé tí ìyẹn kọ́yàwó lójú àti ìyáàmà ìlú ní padà ìyẹn ní ẹbá sínú mẹ́ tó gbogbo bíbí àti òbá jẹ́ bíbí àti òkú àti ọ̀rọ̀ ẹ̀sẹ̀ náà ni jíjà fún ìṣe ìsìná ìyẹn jalè ìyẹn èèyàn tafẹ́fẹ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ wọ náà ìsìkì àlẹ́bí ó padà fún náà kò ní ara sínú náà àmẹ́ríkà ti fi bídí àjẹ́ bídí àlẹ́bí ó kó ni ó tọ́ ti tètè rí ní à ó àtàwọn ìwúlò ọmọ náà ni torí sí yàtọ̀ láàrin ìpèsè pọ́npẹ́lẹ́ àti ní bídí rẹ̀sì bídí àmọ́ lójú ayé máa bá mùsùlùmí torí

òbí ilé kan láàrin o ìbẹ̀rẹ̀ tó ń tó ní tó ìgbà òní tó tó ń bá ṣe tán ó láwọn kan tó ń gùn sí kankan òun ya gbogbo inú ẹran òun kò ti di ẹran òun wà á fi ẹ̀jẹ̀ gbogbo inú ẹran yẹn òun wà á kó sínú àpáàdì òun wà lọ́gbọ̀n síbi kan fún bá ti tó bẹ́ẹ̀ àdúrà tó ń tó gbà kódà ìbáàjì ní wà síbi bẹ́ẹ̀ lọ ìbáàjì àpàjù bẹ́ẹ̀ lọ ìbíjà ẹ̀kún kò lóṣù náà ìyẹn ti wá ṣìṣe ti ti wá ẹ̀kọ́ àpèjúwe la mú wa ká máa wò ká máa kọ́kọ́ gbé bẹ́ẹ̀ ọlọ́run ọba wò àti kó jẹ́ bíbíà tí mo yàn kó onú sùlámù ni àti kó jẹ́ bíbíà tí ó fi kó onú sùlámù ni mọ́jà àti tẹ̀sí súnà nínú ìjà àti tẹ̀sí jẹ́ kí n dáhùn kò ní wáyé bẹ́ẹ̀ náà ان شاء الله àfẹ́ yapa agreement tani ti lọ́rọ̀ láti pilẹ̀ أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين إنه الغفور الرحيم سبحانك بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك